to the right person, sir. Okay. All right. What about we book an appointment in my office? No, in her own office, as in, in my office. Okay. Will 10 o'clock be okay? Fine then. Thank you, sir. See you then. èmi ti lọ o. àwa náà ti rẹ. mo ní appointment. àwa gan ti rẹ ah, oh, ni. Ehm, tókẹ́ ṣé o ti send our documents yẹn sí ọ̀túnmọ̀? ó yẹ kó ti ṣe ehm, náà. mi ti sẹ̀ndẹ̀ bọ́tà bá jẹ́ face machine. bẹ́ẹ̀ ni títí ẹ rí tó bá ti mú ẹ lọ́wọ́ tó mú ẹ lẹ́sẹ̀ ó nájọ́ orí láti ṣiṣẹ́ please bá mi ẹ̀ ṣọ̀pọ̀ ṣe take easy kí n ṣe láìpẹ́ ti máa tó bá ti sọ̀rọ̀ máa rọjú rọjú máa pariwo a ní máa ṣe. Ah. ok. ṣàṣe yá ká lọ òdì ẹ̀. ọdún tó lẹ́yìn ọgọ́kọ̀ọ́. One shot it, one get it, ojú lẹ́rìí, ta ló mọ ọkọ̀ wọn? Inú láyé wa ooo. anniversary today. Hmm. ọjọ́ náà rí When we were walking down the aisle, Lord, I'm grateful. Olúwa o Olúwa mà Thank you, Jesus. Olúwa o ṣé. Hope nígbà gbogbo. Olúwa rẹ̀ jẹ́ kí ẹnu ọkùn àkókò. Àmì ìdọ̀lẹ̀ sí. Happy anniversary, darling. Mm. Kiss, Mm. you know what? What the? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sori ìyàwó mi, few years that jọ ló papọ̀ yìí that made me so happy. See, I, call it few years. Ó sọ dàbí àná lójú mi. Tell me, you go from strength to strength. Amen. Gbogbo ní yà wá lọ́gbàá ọlọ́run. Àmì Jésù. Ṣùwárí ẹ̀dùn ọkàn wa ní nǹkan tá à ń fẹ́ ọlọ́run mọ̀ ọ́ ṣẹ́dá mi lójú pé láìpẹ́ láì jùlọ ló wá ṣe fún wa. Please, ló ṣe Who? Wo, èyí ní lọ́jọ́ ayọ̀ wa o. má have ká fi nǹkan mi ìbàjẹ́ you hear me. okay. I have something for you. what. A ring? Yes. A ring. cute. Thank you so much, my love. You've always been my strength, my pillar, oh. my love, my everything. Wow. And I'll love you till eternity. Thank you so much for who you are in my life, mm. darling. kó ní kálukú lọ tọwọ́ ọmọ ìbáṣọ ìmọ̀wọ̀n ara ẹni òun ló ń gbé ní lékè ọgbọ́n tókẹ́ ń gbọ́ mo gbọ́ pé ìgbà tó ṣetán lọ́dọ̀ ọ̀nàrẹ́bù olóòní lọ́mọ ó sọ̀rọ̀ ẹ̀dí márùn ó fẹ́ tẹ̀pa síbẹ̀ jọ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló fa gbogbo pàlàpàlà yẹn. babes kò sí ẹni tí ọ̀fà ìfẹ́ ò lè bá ọ̀fà ìfẹ́ ti bà mí nìyẹn actually mo find out pé honourable like me èmi náà dẹ̀ rí kó dàbí pé mo ti wà in love and then fortunately for me mo ti pay dues mi right so mi ò rí nǹkan abẹ́ni tó lè sọ fún mi pé mi ò lè ṣe nǹkan tó bá wù mí àbí ta ló fẹ́ sọ bẹ́ẹ̀. òfin ló sọ bẹ́ẹ̀ tókẹ́ what the hell do you think you are for crying out loud a ní rules and regulations ní company yìí o kò o kò feel pé o le máa gùn wá gàràgàrà you can do things at your own will never we follow the rules we abide by the rules and we do the rules and regulations not even you nor any one of us have the right to break that rule ṣùgbọ́n. ó ṣe máa fọ̀rọ̀ problem as in bó ṣe pariwo yẹn kí wọ́n lọ ní hypertension náà kí ló lè tó báyìí wọ́n jẹ́ kí n sọ fún ẹ̀yin méjèèjì nǹkan anybody nínú ẹ̀yin méjèèjì tí ò bá lágbára ti fún mi ẹ má béèrè ẹ̀ lọ́wọ́ mi kí ni mo sọ ẹ má béèrè ẹ̀ lọ́wọ́ mi mo wà in love nìyẹn kò dẹ̀ sí nǹkan tí anybody yín lè ṣe sí excuse me. tókẹ́ tókẹ́ come back here tókẹ́ ó mà ti lọ tókẹ́. she has finally gone crazy kí ló ṣẹlẹ̀ sí gẹ̀rẹ́ náà tó lè fi ṣe báyìí tẹ́lẹ̀. in fact mo fẹ́ lè sọ pé láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta òun gan ló serious jù nù wa ṣé bí ìfẹ́ ṣe máa ń yáyàn wèrè nìyẹn. yà yà yà yà yà yà because bí ṣe ń bi yẹn ó ti finally gone mad kó má wọ market bó ṣe wà bó ṣe ń lọ yẹn kó má wọ market tó bá wọ market that is the fine. kábúrẹ́tà mọ̀tà ó kábúrẹ́tà mọ̀tà ó. ó ti wá clean ilé mo kò sí bí ẹ̀sà clean ilé mi tó máa tẹ́ mi lọ́rùn mo dẹ̀ ti sọ sọ sọ sọ but it makes no difference. But why did you not ṣe Esther normally eh? Esther no, no, Esther. Hmm. Esther. mọ̀ hmm. ah, mi kí ètò mọ̀ pé Esther sọ̀rọ̀ ṣé o máa sùn ní àdúgbò ti dín ní táyà kó máa kílẹ̀ wọn tí àwọn oníṣẹ́ náà ṣe ìyẹn. mo ní sùn ọṣẹ́ kò ní sùn ni ṣọ ẹ ṣàjẹ́ mi kẹ́kẹ́kẹ́ ni mo rè lọ́wọ́ yìí. ṣé ọmọ ìyá agbó tọmọ yẹn sùn lánàá ẹ ṣà ẹ̀ṣẹ̀ wọlé sùn ní aago kan èmi ni mo ní kó sùn kó tẹ̀lé lọ́rùn torí kò ń ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ kí ló dé ọmọ ìyá máa wúkọ lọ kó ṣàtẹ́ yín lọ́rùn gbogbo iṣẹ́ tí ó yẹ kó ṣe àtàyíká ṣe agbégbá agbáwo pẹ̀lú gbogbo ẹ̀ náà kò tẹ́ lọ́rùn kí ló dé ẹ má pọ̀ ọmọ yìí ẹ wo ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ èmi kàn feel pé cleanliness is next to godliness and um, èmi kàn mo sọ pé kó sùn ní one a.m. tó pé mi ò gbéṣẹ́ kankan fún. ẹ̀yin lẹni kó sùn dàgbà tó ló fẹ́ tẹ́ yín lọ́rùn ó fẹ́ tẹ́ yín lọ́rùn ni nígbà tó máa bá wọ pọ̀kẹ́ tó ò wá ṣe lẹ́yìn ẹ máa ẹ máa kọ̀ǹpléènì tó ò bá gbé lẹ́yìn ṣe ẹ máa kọ̀ǹpléènì ọmọ yà máa fa gidi a máa ń rẹ̀ mọ́ a máa ṣe iṣẹ́ kò kí ló dé ẹ̀mí yóò pé méjì Ah, ẹ jẹ́ kó náà máa sinmi ẹ jẹ́ kó máa sinmi. ẹ wo ẹ lọ máa kọ́ o torí kíkọ́ ni mímọ̀ tí ẹ bá tètè sùn á tètè jì. mọ́mí ẹ pé kí n máa kọ́ do not for how long ni màá fi kọ́ nígbà tí mi ṣe pé bí nkọ́lé that girl is so stupid she is so dumb débi pé apron tí mo fún pé kó máa lò tó bá fẹ́ dáná kó wọ̀ sọ́run tó bá fẹ́ dáná tó bá máa ṣe bẹ̀bẹ̀ same apron tí mo ní kó máa wọ̀ a máa fi sọ nǹkan lórí iná can you imagine. gòkè gòkè èmi sọ ọkọ tó ń dùn mí fún ẹ òun rẹ rìn. it's very funny. it's not funny stop laughing. mo máa para ara mi rẹ. kéèmí má para mi àbí. Um, wọ́n ní corporate firm ni wọ́n wọ́n ní booking office wọn wọ́n lọ́wọ́ politicians àtọ́wọ́n èèyàn pàtàkì láwùjọ náà máa ń bá ṣiṣẹ́. bọ́láńlé tó fẹ́ gbọ́ i need it esther tó wà lè tó fún wa so just forget it. Ah, ah. gòkè ṣé wọn náà fẹ́ gbọ́ i need it what are you talking about ṣé o máa wà lé ni ṣé bí mo máa wà lé twenty four seven so èmi mọ nǹkan tí mo need àti nǹkan tí mi ò need sí sí sí ẹ mọ mi ẹ máa gbọ́ o ṣé náà wọn corporate house help tí mò ń sọ yìí wọ́n mọ oúnjẹ tó yẹ kéèyàn sè lásìkò tó yẹ kéèyàn sè wọ́n mọ nǹkan téèyàn yẹ kó jẹ lásìkò téèyàn kó jẹ not like this Esther ah. ọ̀dà ẹ̀yin méjèèjì ẹ má gba ọ̀rọ̀ ìgbé ojú àgbà ọ̀sìn ṣe rí àdíà tó gbúwá náà àdíà tó ga ni. ṣe rí gbogbo ọ̀rọ̀ àwọn ní corporate house help yìí eh, ojú bàrà lákàn fi ń ṣọrí ṣe rí èṣù tá ti mọ̀ látọ̀gọ́ tó ti pẹ́ ó mà sọ ju áńgẹ́lì tá máa ń gbúrú ẹ̀ lọ ṣe rí Esther ọmọ dáadáa ni ó dẹ̀ ti ń bá yín ṣiṣẹ́ tipẹ́ àgbà tí ó ti ń bá yín ṣiṣẹ́ ẹ̀ sọ aburú nípa ẹ̀ rí kò tójú bọlé onílé rí kò ń kọjá àyè ẹ̀ ó dẹ̀ mọ̀ ń tẹ fẹ́ lásìkò ó mọ̀ ń tọ́gẹ̀ ẹ̀ fẹ́ láàárọ̀ kó tó lọ síbi iṣẹ́ ó ń ṣiṣẹ́ ilé dáadáa kí ló tún wá kù. mọ̀mí ṣebí kan tẹ́yìn rí nìyẹn ṣé mo kọ́ tó jù mí máa ń rí pẹ̀lú Esther nulẹ̀ ni ṣé how many times mo máa ń correct Esther nulẹ̀ tó dẹ̀ kí n gbọ́ ó máa repeat same thing over and over and over again mo máa ń fẹ̀kùn fẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ ni ó jẹ̀ tí wàá sọ mi mi ò ní ìdírú Esther nínú ilé mi mọ́ no àwọn corporate house helps ẹ̀ lèmi fẹ́ nu ilé mi. bọ́lá ń lè kó sí bá ṣe máa rìn torí ò ní a gbọ́dọ̀ máa wà lébú ara wa ṣe tẹ bá rí Esther tó bá ṣe nǹkan tó bá kù díẹ̀ káàtó ẹ pé kẹ bá wí àwọn iye tó ṣú a amẹbi amara amọ ìyá ọmọ bàbá tó tara ẹ jáde tó bá tiẹ̀ ṣe nǹkan kan tó kù díẹ̀ pọmọ èèyàn tiẹ̀ ṣe nǹkan tó kù díẹ̀ káàtó tán wà ara àárí bàbá wọn àbí ìyá. ẹ wo mú mi esther ò fi tì nílé ìgbọ́n. wọn lè gbọdọ kọ díẹ̀ ló kọkàn jẹjẹ mi. wàhálà kí ló ṣe é tó wọ òdi aṣọ. ṣẹṣẹ òdi irọ́ ìgbà tí mo ti wọ̀ tó yẹn tó ti dọ̀tí mo ní kí kúkú wọ òdi yìí ní màdé kọ. ó tán. fún ni ẹ ṣé wọ́n tó ṣẹlẹ̀ sá wọ́n ti rẹ pé wọ́n fẹ́ ju ẹnu tẹ́lẹ̀ tó wá lọ́ọ́ fi kù para. ojú náà o ò jóná o ò fẹ́ kó para o o ò fẹ́ kó para tèmi ní kó o tiẹ̀ ti wá jóná ṣọlá ọdún mi you are fired. ah mọ́mí ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ má bínú ma. sori ìwọ gan pàápàá aláìlójútì nìyẹn nígbà tó sọ pé o tún lè lanu sọ pé o lu aṣọ kan ó dọ̀tí òun àyè sódì. káyé ìmájì jọ tó òun wá fà ní ṣé ọmọ pé tó bá wá fà òun òfò ní òfò ló ń wá ah. Ah. orí ẹ ti kú. ó lè má lọ jàre. má ṣàwọlé ẹgbẹ́ ẹ̀ tó bá ti jẹ́ ní musa. wọ́n wọ́n rẹ̀ má wọ kíchì mi o kò kú rẹ̀ sọ o olóṣèlú olóhùn. kílẹ̀ bá wí. a ti bá wí. bàtà ni wí. ṣé o mo ṣe ọmọ olóhùn yẹn bó bá ṣe nǹkan oṣù tó bá wà kíchì bó ṣe máa ṣe lélẹ̀. no no no please please please please má sọ kí ni ẹ̀ but don't say what. hello ma i'm listening ma. oh kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la. oh that's okay by me. <laughs> thank you very much ma ẹ ṣé really appreciate it. okay no problem kò sí wàhálà ma alright ma ẹ bá mi kí dádì alright bye. kí I made it. Sọ fún mi. Wo ìyàwó ọ̀túnba lọ́kùn òun fúnra mi ń sìn. Wọ́n ní kí wọ́n rìn sí ìrìnsẹ̀ lọ́la. Wow! That's good news. Yes. Sir. I'm so happy for you. Yeah. That is good news. Honestly. Wow. <laughs> Ó jẹ́ pé ìwà tí Tókè máa fi mí lẹ̀ sílé iná. It's gonna be boring. Well, that serves you right. Yes because àtìgbà tí wọ́n ti máa ń lọ tó máa ń fi wálẹ̀ sínú ilé kò sẹ́ni tó complain so babes ìwọ náà gbà mọ́ra àdúrà tó kàn mọ́ máa gbà ni pé kí kọ́sítọ́mà dáadáa tètè wá kí ìwọ náà má bàa pẹ́ nílé. ìyẹn tiẹ̀ sọ ó certain of course mo mọ̀ pé mi ní dúró sílé fún oṣù kan máa fi rí very good customer tó máa pè mí. Hmm! yeah gbà fún ìyámùtú ìyámùtú ìyámùtú mùtú. jọ torí ọlọ́ṣọ́ orí ibi tó o ti ń ṣe oògùn ẹ tó máa fi ń sátìn tó máa ń ṣọ̀ fún ẹni gbogbo gbà ó máa mú mi débẹ̀. ọlọ́run ni babe mm. it's God ọlọ́run ni then you know tó bá tún good. ìyá tó bá good. wà á kọ́kọ́ dàbí wọ́n sọ pé ìyá mùtù wà á yá. yá yá yá. dákun ń gbọ́ yín dáadáa ò ta ni ẹ sọ pé ẹ béèrè. madam ni mo béèrè and wọn pé mo máa wà níbí bàbá rẹ. ẹ ṣé àbúrò ìyàwó ọ̀gá lẹ́yìn ni àbí ẹbí wọn àbí àràbá tán èmi ọmọ yìí tẹ jẹ́ mẹ́. rárá none of that àti good homes ni mo ti wá iṣẹ́ house help dẹ̀ làwọn ṣe tọ́lá mi. ẹ̀yin ẹ dákun tí n bá gbọ́ yín yé dáadáa ń tẹ́ fèbó pè ní àṣẹ̀pù ni ẹ̀yin iṣẹ́ ọmọ ọ̀dọ̀ òun lẹ̀ ń ṣe ọmọ ọ̀dọ́ ní ní ẹ̀yìn ọkọ̀ tí ó lè sìn lọ́jà yín lẹ́yìn náà kẹ̀tẹ̀ǹfẹ̀ sẹ́yìn bíi pé kínní ni. ẹ ẹ màá fi báńkéèjì sí ọ̀rọ̀ tí yín gẹ́gẹ́ ni lẹ́ńtẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ni tí wọ́n ní tọ̀ èèyàn kan ń bọ ọmọ ọ̀dọ̀ tuntun tí àwọn fẹ́ gbà ni o gbogbo ìwọ kan tèmi ní pé tọ̀ ẹ mú wàhálà must go ẹ rù sẹ́rí ẹ mú polybag ẹ fi ha fi ha báyìí ẹ tún wá mú kókóró sẹ́yìn ẹ tún fi ha ẹgbẹ́ kan pé tọ̀ tẹ́mi bá tiẹ̀ rí yín o kémi máa spatacolized ẹnu yín ló máa jẹ́ èmi ò pé ó ní high level and um, joker level wa ah, mo máa fọ́ fún pákéjì tí ń yí o ayé ẹ̀ta máa bàjẹ́ o ẹni tí ó gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ ló dé ipò kò sí wàhálà ọ̀gá ti sọ fún mi pé ẹ̀ ń bọ̀ tẹ́lẹ̀ mi ò mọ̀ pé ẹ gbé ẹrù yín ẹ já lọ ẹ já lọ. no can you please help me carry this bag please. ẹ ǹjọ́ wo ni. please help me take this bag in no mm, da kì í ṣe take it every baby ti just jásẹ̀ sí. ẹ sorry. ẹyin náà ẹ sọrí. excuse me. ẹni tó lu jẹ́ mọ̀nà ni ẹ ń bẹ́ kọjá ọjọ́ orí yín o Good morning, ma. Still sleeping? so sorry for disturbing. Oh, ouch. How are you this morning? Hope I didn't disturb your sleep. um, ma, this is your breakfast. When you're ready to eat, please do that. And um, your shower is set. When you're ready to have your bath, please, it's okay to have your bath. Then I did the laundry. I sure you want to know what job. Thank you so much. Yeah, Ma, this is your schedule for today. Ella, how did you know all this? Sometimes last week, I mentioned it and I took minutes of it, ma. Really? Wow. Oh, she God. God bless you. All right, then. You, you, you can go. You can leave. Okay. Have a wonderful. All right. You should go. This girl is so amazing. Hmm. In your Èèyàn for my woman? wọ́mọ your bath bá fi woman? wọ́mọ, I look on pa. thank you for the journey mercy sir ẹ kú àbọ̀. alóra lóyìnbó tó ń sọ nígbà ló bẹ̀rẹ̀. ìyẹn ah, ah. rí gbogbo ìgbà tẹ̀ sí ilé tẹ ìrìn àjò ni gbogbo nǹkan ti yàtọ̀ ẹ̀yìn ọmọ ọ̀dọ́ wa ti tọ́tọ́ wà yàn yín ó ti gbé level wọlé in the singles of the indies and ninsa. Um, kí ni gbogbo gibberish tó sọ. <laughs> ẹ rí níta láti gbà tí ẹ̀yìn àti ẹ̀là ẹ̀là ojú kan nìyẹn house ẹ̀ wa tí wọ́n ti dé náà lè gbogbo nǹkan ti change ẹ̀rí ẹ̀rú ọwọ́ bẹ́lẹ̀bẹ́lẹ̀ ni ó ti di couple vision. kí ló wọ̀ yìí. ah in combination of combination lala. ìgbà mi. sa sa sa. excuse me. Good afternoon, sir. Yes, good. How are you? I'm fine, thank you. Yes, sir. Uh, I want and is an house help and a house help house help help help. No no no no. My brother, my son in law. Okay sure. Okay sure. Is it house help? Yes sir. Oh okay. Oh, Sir, will you please let's go inside. Hey, Hey! Hey! Hey! Hey! Èmi lójú ayọ̀ níta. Lèmi lé mi lé torí ìgbéyàwó mi. Ah, ah. ah, lẹ́ni lẹ́ni lẹ́ni lẹ́ni lọ́jọ́ ayọ̀ yín ọjọ́ ayọ̀ yín mo mà fọ́ mo dára o èwo olódodo yẹ́nbà lọ́ba ló ṣe eré ìfẹ́ jù kò há òdòdó báyìí rí gbogbo eré wọn ojú kí wọ́n fò kéńté àbí kí wọ́n lọ sínú ẹ̀yìn ẹ̀ kíní lọ́nà àjá kí wọ́n lọ máa lọ ní òkun wọn máa ṣe má lọ o má lọ o má ì má má ì. Pa, ah, darling. I know, I mean. Yes, sir. So, wait. But trust me, I see shape what? right now. What? That lady, here she's fantastic. I'm telling you. Hmm? Yes. Darling. Yeah. Can you see? Kaka. That girl is amazing. She knows what she did when you really need it. Ó mọ̀ gbà tí inú ẹ̀ dùn. Ó mọ̀ gbà tí inú ẹ̀ bàjẹ́. Ó mọ nǹkan tó yẹ kó And do you know what? <laughs> to crown it all, massage A1. <laughs> that makes her A class corporate house help because ọmọ yẹn she can cook then gbogbo aṣọ pata pata. To bá dry cleaner by báyìí wò tí she's on point. Oh, she tí me sọ fún ẹ lórí fóònù ó sọ pé mo exaggerate ni and do you know what that girl is learned she's a more of a PA than a help. Mm-hmm. Mm-hmm. Ó tún wá níwà She's so down to earth. Uh, very down to earth. Mm, mo bọ̀. Anyway, me sọ pé ọ̀n burúkú but the meaning be she's a stranger. Stranger? Yes. No, she's not a stranger. She's my friend. Ah, Juno, ẹni tó ń bomi tútù sí ọkàn tó gbóná. Ẹni tó ń fúnyàn nímọ̀ràn nígbà téèyàn ní ìdẹ irú èèyàn bẹ́ẹ̀ kì í ṣe àlejò mọ́ o kódà kì í ṣe ọ̀rẹ́ ó ti di ọmọ ìyá yàn ah Ella is my blood. wọ́ọ̀ o tó bẹ́ẹ̀ ni. yes she's my everything. Mm, well your everything. Mm, mm, mm, no no no no kì í ṣe ibi tí wọ́n no no no no no no no oh, no no not everything You're everything now. <laughs> kọ́pùrẹ́tọ̀ mọ̀dọ̀ o kọ́pùrẹ́tọ̀ mọ̀dọ̀ o. hello ah thank god so o ti ẹ̀ lè gbé kọ́ àdúpẹ́ lọ́dọ̀ lọ Ella, seriously babes we need to see. there's a lot to talk about. Yeah? hello hello eh, hello. kí ló ṣe kí ló sọ. Pero o lè believe nǹkan tí bèbí ṣe ṣá bí mo ṣe ń bá sọ̀rọ̀ ń nǹkan tó sọ ni ó ní òbí tó wà òun ò lè sọ̀rọ̀ bí a kì í pe padà bí kóhun tí ó kàn kọ́ fún mi létí ni. rubbish irú nọ́ọ̀sẹ̀nsì wo ni ah, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀ là ah, dùndú ẹ̀ ti fẹ́ máa látajù. ọ̀bìrè kò tó bẹ́ẹ̀ ta ló dídì dùn fún ta ló bá ṣata sí. Ah, ṣé mo kọ́ tí mo rò ṣá nǹkan tí mo wò ní pé. yẹn ti ah, mo mọ̀ ìlà dáadáa náà tó bá ti rí olú máa fẹ́ ṣe gbà yẹn gbọ́ ló pa ṣé owó tó gbà yàjọ máa pin ni kò tó bẹ́ẹ̀. meanwhile take her phone two days yes two days ultimatum after two days tí o bá yọjú sí bíbá ẹ ká bọ́ọ̀sì tẹ̀ mọ́lé yẹn kí ah, ah, ló ṣe. ah it's okay calm down okay jẹ́ ká take care easy kò tí ì lè tó yìí a lè fọwọ́ ara wa kọ́lé ká tó fọwọ́ ara wa wò jẹ́ ká fi sùúrù sí i ọ̀rọ̀ wòrìwò ni wọ́n sọ lẹ́nu tí ẹ̀ ṣe sùúrù ṣe sùúrù ah, anyway ṣá mi ò blame ẹ pẹ̀rọ lórúkọ ẹ̀ mo máa fi máa mú gbogbo nǹkan lẹ́rọ̀ lẹ́rọ̀ bọ́ èmi o tí ó kẹ́ ni mò ń jẹ́ ẹni tí mo bá kẹ́ tó bá ní kó máa kẹ́ ò máa yẹ̀yẹ́ ẹ̀ bẹ́ẹ̀bi a máa yẹ̀yẹ́ ẹ̀ ah it's rubbish now. irú dáadáa wò nìyẹn èmi wá kọ́ tó mú mi létí two days ni mo fún two days. ọgbọ́ ní wọ́n gbọ́ oyè wọ́n gbọ́ akọ̀rọ̀ rẹ̀. ló ṣẹlẹ̀ sí ìyàwó mi tó ṣe bẹ́ẹ̀ tó ti mọtí yó. Sir, <coughs> I actually sense pé inú wọn ò dùn pẹ̀lú trip ten lọ yìí and um, she's not happy about it at all. It's always sad when I'm traveling. You ẹ̀ ọba dùn rí pé mo fẹ́ travel. Ìyẹn ti dàbí normal thing for me. But why? Tell me why tó ṣe máa fi pé ó yẹ kí travel to n lọ ṣiṣẹ́. Ṣé mo ń ṣeré to to maintain the home. She if it's more lọ ẹ̀mí kò lọ ṣe ra ni ṣe fi ní reason mo ṣe ń If I have a choice, I will stay in the house and ó máa rìn wá bá mi tó bá yẹ kó bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn But it doesn't happen like that and you know that. Sir, I actually see reasons ní nǹkan tó and um, if there is any way to postpone appointment eh, please do that be with her show her some love I think she's just missing you. That's not possible you know that it's not possible for me to leave my job nítorí pé kò wá happy as as a matter of fact ṣe getting used to it láti jẹ́ We yẹ kó to kò yẹ kó life ẹ̀ I must get used to this thing láti joy ṣé torí afẹ́ kí inú ọmọ dùn báyìí sìn á sọ àwáyé bàbá ẹ̀ di kolokolo. sir the real problem now ni pé àtúmọ̀ ìgbà tẹ máa dé ẹ máa ń pẹ́ níjọ́ nìyẹn. it doesn't matter it doesn't matter because ibi tí mo lọ yẹn tí màá parí ìgbà bí wọ́n ṣe ń bẹ̀ màá láti dúró náà ni so ìwọ ìwọ ló láti sọ fún un pé báyìí báyìí ló ń ṣẹlẹ̀ tí bàbá ṣe ń ṣẹlẹ̀ o your husband has to go and work so that so that the home front can be can be all right okay. anyway see tó bá some people to travel. okay sir. travel okay take care. yes sir have a wonderful trip sir. thank you. ayé ẹ̀ máa ń bẹ̀rẹ̀ wọ́n inú láyé wa o. Jimoh mo gbọ́ pé ó tó ọdún mẹ́wàá tí ọ̀gá àti wọn ti wà together. ẹ ó ti tó bẹ́ẹ̀ àmọ́ ju gbogbo ẹ̀ lọ́nà ọdún náà làwa ń kà àárọ̀ mọ́ wọn ọdún yìí náà ní bí aláfiṣe kọ̀ wá sí pásítọ̀ àbí wòlíì àbá àfà kódà tẹ́ máwọn bá mi òṣòro mọ́ nìgà gbogbo wọn wọ́n ti wá náà léyìí láti wá ṣàdúrà kọ̀ náà ní bí ìgbà fẹnu sọlẹ̀ ọlọ́run ò tí ì gbàdúrà dídá yìí wọ́n á ṣe irú ọ̀gá àtìyàwó wọn ni ọlọ́run máa fi ọmọ jẹ́ yín àbá yìí. ọlọ́run ìbà rẹ tó tó kò ṣeé bi lẹ́jọ́. ta ló ṣe ń bi lẹ́jọ́. ọlọ́run ni ọlọ́run ọba ni ò ṣeé bi lẹ́jọ́ ọba ṣèkan má kú ni ẹbí ẹ bá ṣe bẹ́ẹ̀ ni ẹni kì í ṣe irú ọ̀gá ló yẹ kí wọ́n fìyà ọmọ jẹ ó dà táńtó bọ́ ọlọ́run lẹ́jọ́ ọlọ́run sì ọ́ òun gbé lọ sí kóòtù bọ́ bá dé kóòtù adájọ́ wo ni ọ̀dà bádájọ́ ní bá tán wá sórí gungun tó bá da kóòtù ọ̀fọ̀ àpìlì wo gángan lọ fẹ́ gbé ọlọ́run lọ kò sí. bí wọ́n ṣe ń wo ọ̀gá yẹn ṣé o rí traces pé ó lè ní ojú èmi síta i mean pé ó lè ní girlfriend òun yóò kàn síta tó lè máa. ẹ ẹ ń sọ̀rọ̀ bíi kéèyàn máa ṣe ṣìnà. wọ́n ní àbí àkàsálìkà látàkàrà fún ṣìnà lárúbáwá lọ sọ bẹ́ẹ̀ ó ní pé kásá fún ṣìnà ọ̀gá ìṣe ṣìnà ń ṣe yàtọ̀ síṣẹ́ wọn àti náà léyìí ń tọ́ wà lọ́kàn wọn tó jẹ wọn lógún ni wọn ṣe ṣìnà. Hmm. àtìgbà wo ni wọ́n wá ti wà nílé. èmi gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ti sílé ìgbà báyìí táwọn ti kówó náà lé lèmi ti kówó ẹnu géètì tí ó bá jẹ́ pé èèyàn celebrate life ni ó yẹ kí n ti ṣe twenty years in gate. excuse me. excuse me. ah yàtọ̀ sí pé gbogbo ẹ̀fíìsì eh, tẹ̀yìn kó wa <laughs> lucinio lèmi jẹ́ i'm a seniority from the post. ẹ là mi ò réyàn tó jẹ́ wípé alátẹnujẹ àmọ́ ìmọ̀ ara ẹni nìkan ó pakú bíi tiẹ̀ báyìí kí ló tó fi lẹ́ẹ̀kì kí ló tó fi lẹ́ẹ̀kì àjálù kan jẹ báyìí náà ẹ eh? olóṣù kòkòrò ni wọ́n bèbí o ṣé òpó lè yẹ ṣáá ó lè ní ẹ̀ ó lè ní ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tèèyàn mọ́ sí ẹ̀ ọmọwọ́ sí ọgbà gbogbo brain èmi ò me tẹ̀lé àbú ẹ̀ máa jáwòrà. ẹ ẹ nà. èmi ò ní brain. you heard me right. orí ò pé orí ò pé wọ́n tún wáyé ọ̀gbọ́n rẹ̀ ìmọ̀ràn yẹ ṣé mi lèmi ò ní brain ṣé mi lèmi ò ní brain àbí wọ́n tó jẹ́ pé tó jókòó tó gbowó tó gbowó jẹ́ ìwọ ló ní brain ìwọ ló lẹ̀ ìwọ ló lẹ̀ ọlẹ̀ ọlẹ̀ ṣì alátẹnujẹ ọdọ́kọ ẹjú ẹ̀kọ́ náà ṣẹ́jú ẹni òru jẹjẹ náà òrí ṣẹṣẹ ṣe bí mi lèmi wò pé kì í ṣàánú ẹ mo gbéṣẹ́ pọ̀ ẹ̀sìn kó abẹ́ mi nínú ìṣòwò tí mo sọ fí pé mi ò ní brain ó tún kó sọ fí pé mi ò ní brain ìwọ ìwọ aláìmọ̀ọ́rẹ́ òṣì yìí ẹlẹ́bi ẹlẹ́bi aláìmọ̀ọ́rẹ́ ah! kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣọmọ kékeré lẹ́yìn méjì ni tókè ọ̀rẹ́ wa take it easy now kí ló lè tó ẹ̀ tó bá ti dọ̀rọ̀ olówó dé báyìí o ò tiẹ̀ kí n fẹ́ reason pẹ̀lú anybody o kì í fẹ́ gbọ́ ọ̀kọ̀ọ̀kan wa kó máa rọjú wa máa pariwo wa máa fẹ́ fún ah gbogbo wa la mọ package iṣẹ́ yìí a mọ bó ṣe ń lọ kó ṣe bá ṣe bá ń lérò lọ ṣe bá ń lọ ń gbà mí ó dẹ̀ ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún wa nìyẹn ó yẹ ká believe ẹ̀ kí ló dé. ah ooo baby mama jọ mi náà mama jọ mi mama ṣe bí ọjẹ tó bá ń gbé mi ọkọ ìgbé mi mọ́ra náà baby sì gbogbo ṣé ẹni jẹ́ tó bí ọjẹ ni èmi jẹ́ tó mo sì gbé wèrè yìí lọ sọ pé kò fún ẹ lówó ilé ọ̀rẹ́ ló máa dá fún ẹ ìgbà ò lówó o sọ fún mi pé mi ò ní brain mo máa lu ẹkọ tó kún bẹ́ẹ̀ lẹ́yìn i swear to God mo máa bá yé ẹ̀jẹ̀ gbogbo bá mi. Tókẹ́ calm down for crying out loud máa take it easy náà ó ti ẹ̀rọ ẹ̀ ọ̀tẹ̀ kí ló dé ṣọfẹ́ para ẹ̀ ṣọfẹ́ kùdẹ̀kù nítorí owó. wọ́n ti gbowó sẹ́ àlọ́ ti gbowó lẹ́kẹ̀ẹ́ o mi lẹ́kẹ̀ẹ́ o àlẹ́ ti gbowó. tọ́ ọ ti tọ́ atẹnujẹ ọdẹ. lẹ́yìn yẹn lẹ́yìn tẹ̀yìn lẹ́yìn tẹ̀yìn mo ti máa lu ọmọdé yìí. mo ti máa pẹ́ máa ṣe wèrè. mo máa lu ọmọdé yìí gbà lẹ́yìn. wèrè ò tí tán torí ẹ̀ mo ṣe plan ilé ìfún ọ àwọn sálárì mi tó ti ń fún mi mo kó jọ but mo ti mọ̀ pé wèrè ààrẹ máa bẹ̀rẹ̀ àdàbí tó bá jẹ́ pé mo ti gba owó kan aside my salary lọ́wọ́ gòkè ilé ọ̀rẹ́ ló máa dá fún wa owó jẹ́ ọ̀tún òṣì yìí ní ìmọ̀ kan tó fẹ́ fowó náà ṣe gbà. má nà tán o òun ni kò ná dé ọ̀run idiot cream náà ló máa fi rà òpó ní má pè mí má pè ẹ́ là. O ni kò bá sọ̀rọ̀ dáradára yọt. ṣé ó tó ẹ àbí kò tó ẹ ṣé bí torí owó tó ṣe fẹ́ pamọ́ lọ́mọ rẹ̀ ṣé ó tó ẹ owó náà rẹ̀ bẹ́ẹ̀ kò já sórí mi tẹ́tẹ́. ó dẹ̀ ní sùúrù bẹ̀ tí wàá gbèjọ́ ṣé ó fẹ́ máa ah tó fẹ́ máa tó fẹ́ máa gbèjẹ́ ẹni ah, owó náà rèé báyìí sàwọn bí ó pé tí n bá tẹ̀ fún mi ẹ̀ ṣó fẹ́ kówó lẹ̀ ni kò lè kówó lẹ̀ ẹ́ ẹ bínú ọ̀gá náà má bínú láti ti gbogbo ah ìrora pani náà kò pọ́síbù ah. wàhálà I I just hope on God's intervention torí bí Ọlọ́run ṣe fẹ́ ṣe kò yé mi gangan fúnra mi. àǹtí mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ṣé ẹ ti lóyún rí tó máa ń jábọ́ ni àbí ẹ̀ ní rárá. ẹ̀là mi ò lóyún rí kí n tiẹ̀ ní ní àárọ̀ kó bàjẹ́ lálẹ́ káyé tiẹ̀ mẹ́nu ẹ̀gàn kó lọ́rọ̀ mi bó kò rí bẹ́ẹ̀ mi ò mọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí mo ṣe ọlọ́run tí ọlọ́run fi hàn pé irú ìyà báyìí ló tọ́ sí mi I don't know what I've done mi ò mọ̀kọ́ tí mo ṣe. ẹ ṣe ọlọ́run and I'm so sure pọ́lọ́ mọ̀ nǹkan tó ń ṣe at his own right time ọlọ́run á fún ẹ̀yin àti ọkọ yín mi ò mọ̀ I mean your husband. Don't even go there. Don't go there at all. My husband wasn't it all. Look, Ella. I am suffering in silence. My head is stuck. I can't even think straight. I'm losing it. What happened to people? happy i'm not happy i'm not happy my home is hell. please ma don't say that to yourself and i want you to take out all negativity in your heart pick up from somewhere choose to be happy get yourself together and move on. That's what I plan to do. You make me happy. My happiness revolves around you. Please, Ella. Don't take your love away from me. I love you so very much. Please tell me you love me too. Please. kọ́pùrẹ́tọ̀ mọ̀dọ̀ o kọ́pùrẹ́tọ̀ mọ̀dọ̀ o olùjàngàmùjọ́ ọgbọ́n ni wọ́n ń gbọ́ oyin wọ́n ń gbọ́. pẹ̀rọ kí ló ṣẹlẹ̀ pẹ̀rọ ojú ẹ̀ yìí tí mo wo yìí kò fanimọ́ra ṣó dìgbà tí n bá bírèkì bá ní oṣù fẹ́ kó tó mọ̀ pé ibi tí mò ń bọ̀ nǹkan òjọra wọn bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ ṣe bí fúnra wọn ló ránṣẹ́ pè wá láàárọ̀ yìí kí ló sọ pé dé. Ah, ó sú mi o àwọn fúnra wọn náà pè wá ó tiẹ̀ wá mọ nǹkan tó fọ́nà yìí pé bẹ́ẹ̀ mo ṣe débẹ̀ àwọn kọ́pù yẹn wọ́n láìkì mi wọ́n dẹ̀ accept mi immediately pé kí wọ́n bá wọn ṣiṣẹ́ èmi ò mọ ibi tó ti rí ìyá ọkọ lórí burúkú yìí o bí ìyá yìí ṣe yarí kanlẹ̀ ní ẹ bá ní láéláé kò ṣe lójú ẹ̀mí o bóun ò lè gbà kémi wá ṣiṣẹ́ nu ilé yẹn Ah ah. Eh, ló sọ pé ó ṣẹlẹ̀ ó ní mo ti fáyìn jù fọmọdọ̀ ọlọ́run ó ní rọ òun ò rí gbà lóun ti dáa ju fọmọdọ̀ nǹkan kan ah, ah. mo tiẹ̀ ṣe ń bẹ̀rù pé màmá kò rí bẹ́ẹ̀ kó tiẹ̀ gbà ọkàn yarí kọlẹ̀ ni ò ọ̀rẹ́ tó bá jẹ́ mi nìyẹn ọkàn yẹn ó ṣe ṣe kémi náà wá gbà nítorí pé ìyá yẹn ó máa ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé orí ìyàwó bọ̀bọ̀ tá à ń sọ̀rọ̀ gbà ó wọ̀wọ̀ jù ó wọ̀wọ̀ ju kò dáa rárá ó hàn gílí bàjẹ́ and tó bá dé ìwé bọ̀bọ̀ yẹn very cute guy in fact immediately tí mo ti wọlé báyìí ó ní ìwé yẹn ti ń díjú sí mi lọ́tún ló ṣe ó ṣọ̀ pé ti máa rí iṣẹ́ gbà sínú ilé yẹn bọ̀bọ̀ yẹn máa tà sí mi straight away. ẹ bí ọkọ ni kò ṣáà ṣe ya ìyàwó a máa sọ pé bí ó gbé ja ìyàwó ọmọ ẹ. mo ìyá yẹn ṣáà yarí ṣá. ẹ ló fẹ́ tiẹ̀. o mọ̀ nǹkan tèmi rò lọ́kàn mi báyìí ọ̀rọ̀ wa gbà fura tó bá fẹ́ gbọ́ tèmi ẹ́là ló wà ń di ọ̀rọ̀ ló ń ṣe wá bíi ti báwo kí ló ń sọ pé bíi ti báwo tèmi bá ń sọ fún ẹ pé iná ń jó lórí omi ó ṣe ní kí lọ kérú ẹ̀ wá ok má bínú ìgbà ọ̀la ti ṣe last ẹ́là ló kàn ṣiṣẹ́ káàkiri bẹ́ẹ̀ ni pé wọ́n nìkan ni wọ́n sọ fún ẹ pé olúwa ń di ọ̀rọ̀ wa ni pé kò rí bẹ́ẹ̀ ìdẹ̀ ṣíbẹ̀ ni pé wọ́n ọ̀dà sáǹkan tí mò ń sọ. wo wo wo èmi ò ní bìlífù ní gbogbo nǹkan báyẹn péyàn kan ló ń ṣe èèyàn kan kí la fẹ́ máa ṣera wa fún ọ̀rọ̀ ẹ̀ làwa mẹ́tẹ̀ẹ̀ta náà àà torí pé a wá síbí ìgbà àríṣẹ́ gbà yan mẹ́rin péyàn kan ló ń ṣe wá náà ó wá bẹ́ẹ̀ ni jẹ́ ká kúrò ń bá ká máa lọ ilé yóò bọ́ sí kò bọ́ sí ni ẹ̀mí máa bọ́ sí lọ́jọ́ mi. ẹ̀ẹ́ hmm. ká máa lọ. ká máa lọ ṣàfẹ́rẹ́ ta. mo kú ti gbọ́ mo gbọ́ ṣèbí ẹ̀ làwọn abẹ òun ló ṣiṣẹ́ lọ yẹn àwa àrí kankan ṣe ọ̀dẹ̀ tó fi kẹ́ mo ti gbọ́ aláàtìṣe ló mà ti ṣàárẹ̀ bí mo kàn ti mò ń sọ. olóńdé bóde ológun kàbóde akọ bẹpẹ ogun etí kàṣírí etí tú pọlọńdé bóde ológun kà ògòyè kò pa gbogbo oúnjẹ ló ti tẹ́tọ́ nílé ó ta ológun kà èyí ló mọ èyí ló mọ gbogbo ògùn tó ń ṣe èyí ló mọ pọlọńdé bóde. Kí ni gbogbo rẹ̀? bọ́lá nìkan ti ṣẹlẹ̀ àṣírí ti tú gbogbo oògùn tíyàwó yín ṣe lórí àṣírí ti tú ẹ jẹ́ kó bọ́ta kó fojú pọ̀ mí ẹ kémi àtẹ́jọ́ fojú kojú ẹ̀ nílògùn yẹn máa bàjẹ́ èyí ló máa jáde nínú ilé yìí gbogbo oògùn tó fi mẹ́yìn àti màámi kò lè mú mi mọ́ ẹni kó bọ́ta kájọ wojú ara wa bọ́lá ní bọ́ọ̀dẹ. kí ló sọ lẹ́nu ìran tó yọ náà tó náà níjọ́ ni mo wá sílẹ̀ tí wọ́n á dá sí ọ̀rọ̀ fámìlì ẹ̀ ìgbésí ayé kí ló kàn ẹ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sílé mi. bọ̀dá mi ẹ ti jẹ̀fọ́. dúró mo bẹ sọ̀rọ̀ mo lè fọ́ ẹ àbí kí ló ṣe kí ló ṣe. kí ló ṣe ẹni kíyàwó yín bọ́ta ẹni kíyàwó yín bọ́ta ẹni ló máa lọ kò yẹ kó pọ̀ ojoojúmọ́ ló fi ń jẹun nínú ilé gbogbo ọmọ tó yẹ kó bí ó ti fi dájọ́ ẹni tó bọ́ta bọ̀dá mi. kí ló kàn ẹ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sílé mi kí ló kàn ẹ́. bọ̀dá mi tí n bá dá sí ayé bí mi léèrè ayé máa bí mi pé bo ni mo wà níbo ni mo wà táyé fi rí báyìí ẹ kó bọ́ta. ayé òṣùwọ̀n ló ló ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ fáyé pé mi sọ pé kò sí ọdún kọ ẹnu ìgbésí ayé mi tó bá lè ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ báyìí kó máa kó máa kó máa kó máa ràn lọ lórí ọ̀bìṣẹ́ òyìn yẹn. lẹ́nu yìí bọ̀dá mi. let this be the first and the last time to ma sleep to ma sọ̀rọ̀ bí ṣe again ṣó yẹ bis eh, eh, um, eh, jimoh bọ́ńdù rẹ̀ jáde kúrò nílé mi. bọ́láńdé ṣé o ní nǹkan tó dálẹ̀ bọ́láńdé bọ́ta bọ́ta ológun ta ogun ọ̀lẹ̀ mẹ́mi o ogun ọ̀lẹ̀ mú mi bọ́láńdé bọ́láńdé bọ́ta bọ́ta ṣọgbọ́n tó bá tó bẹ́ẹ̀ ìwọ ológun kan tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ omi tó ṣe lórí burúkú kò yẹ kó pa ẹ kí tiẹ. ṣé ti parí láì sinmi. àwọn wo. ṣé kan. àwọn wo ló bá wí. ẹ̀yin ẹ wo ṣe rí wọ́n ti fẹ́ mi ní option one option two ni kẹ́yìn fúnra yín work workout. àmọ́ tẹ bá kọ́ tẹ work out there a show and I can show you. kàlélẹ̀ ṣó wà òkè ṣó gbádùn jẹ́ kó rí pàdé sọ̀rọ̀ tó wà lẹ́yìn o má dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kó jẹ́ kó rí ẹ pé gidi gan ọ̀rọ̀ mi àtẹ̀gbọ́n mi lájọ́ sọ má dá sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn bọ́lá lẹ́bọ̀dé tí ìbàdí jẹ́ lójú lọ́sọ̀ yìí gbogbo ogun tó ń ṣe nílẹ̀ tí ẹ ti ó máa jáde lé wa lẹ́nìí bọ́lá lé bọ́ jẹ́. ọba. ìwọ ẹni rẹ kú ni kí ni sẹ́ńdẹ̀ mi ẹgbẹ́ mi ò ní nílẹ̀ ẹgbẹ́ mi bọ́lá lẹ sọ́rí nǹkan tó dálẹ̀ sọ́rí bọ́lá wọ́ ilẹ̀ ó ti lù kí ni sí ọ kí ni sí ọ kí ni sí ọ ọgbẹ́ mi bọ́ta nínú ẹgbẹ́ mi wọ́ mo ní gbọ́dọ̀ ẹbí tó yẹ nílọ́gbẹ̀ mi àti ẹ mo ń gbọ́dọ̀ bọ́ mo ń gbọ́dọ̀ bọ́ sọ́kọ́ sọ́kọ́ ìpara rẹ̀ kọ́. ìwọ ló ní mọ́tò yìí ló sọ pé rọ ah, ah, ah, ah, pẹ̀rọ orí ìgbà tí mo rí ni. Eh. Corporate ourselves. Your property is our priority. Corporate ourselves. Your property is our priority. Wow, this is big. Babe, when you are big, you are large. So, ìwọ lórí mọ́tò yìí. Hey, congratulations, congratulations. Ah, ah, wá, ọ̀rẹ́, ó sọ fún mi. Ó sọ fún mi pé àti màdá rẹ̀ ti bá débi pé kó ra mọ́tò padà no no no no no no mi pé o sọ fún mi pé wà àti ìyàwó ẹ o ti bá débi pé kẹmàá mọ́tò fún ìyàwó ẹ tẹjọ ṣe ìtòtò ló wà ah ah babe báwo ló ṣe ṣe jẹ́ ká mọ̀. ó tiẹ̀ ju eléyìí lọ. ẹ. yeah you see that family especially that woman mm. she is so nice ó máa take care me gan kí tó béèrè gbá ó ti fún mi kò tún tọ́ síbẹ̀ o èmi ni ọlọ́run gbé àṣẹ ilé yẹn fún yeah èmi mò ń control everybody nínú ilé yẹn látòrí ọ̀gá pátápátá títí dórí ẹni tó kéré jù nílé yẹn gbogbo nǹkan tí bá sọ ló ń ṣe o hmm. tí bá ní hey you kneel down there yes ma ọmọ kú lè síbẹ̀ ni hey come here you ele you iwa u u ọmọ ẹ wo ẹ yẹ ẹ wo ṣe é ń dọkọdọyàwó pẹ̀lẹ́ ṣẹ́rí á jẹ́ wípé ọlọ́run ti ṣe ibùdé ayọ̀ fún wa títí dọjọ́ alẹ́ nìyẹn nígbà tó lóun ti ṣe tó ti ní kọ̀ǹtírò gbogbo ilé yẹn lọ́wọ́ ah kó máa ride on ni kó máa pàṣẹ lọ ni àbí tó bá ṣe ń pàṣẹ fúyàwó from wọn máa násẹ̀sì sọ́kọ a máa gbowó lọ́tún a máa gbà lọ́sì a máa gbà lọ́wọ́ ìyàwó a máa gbà lọ́wọ́ ọkọ gbogbo nǹkan tó bá ti ń béèrè wa máa ṣe fún ẹni ọlọ́run táwa tiẹ̀ ṣiṣẹ́ mọ́ for life a máa jẹun lọ títí ni ọlọ́wọ́ a máa jẹun ọrùn ṣé ibi tá a dẹnu dé yìí. èrò tèmi yàtọ̀ sí sísìn in fact i'm even thinking ká fi bíbẹ̀ lẹ̀ ká wá another client you know the, the the family especially that woman she's so nice she's she's so caring she's so loving she's just exceptional kí tó béèrè gbá ó ti fún mi ó show me so much love ó show me so much care oh I cannot compare that that that feelings tó towards me bó she bó she like me generally I cannot compare it with any other feelings The mo ti rí àbí téèyàn kò ti show sí mi I just uh, I just um, wish we can um, we can Ella. get another client. jọ́nà ṣé kò ń ṣe pé o ti ń fall in love with a woman like seriously o ti wà in love with a woman yìí àná kò yẹ kó jẹ́wọ́ náà kò yẹ kó jẹ́wọ́ ó yẹ kó mọ̀ wípé pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe yìí a gbọ́dọ̀ máa love up iṣẹ́ ọ̀dájú ni iṣẹ́ tá à ń ṣe yìí náà kí ló dé tó ló ń develop feelings fún kí ló kọ́ ẹ pẹ̀lú ó wà kẹrin ó wà igba ó wà kí ló kọ́ ẹ pẹ̀lú gbogbo yẹn ṣé nǹkan tí wọ́n fẹ́ jẹ nìyẹn ni then mind you má gbàgbé wípé tókẹ́ ti ṣerú nǹkan báyìí o èmi àti ẹ náà làjọ ranjúmọ lọ́jọ́ náà lọ ta go against tá a rẹ sọ fún yín pé kó stop ó dẹ̀ stop immediately so gbogbo trash tó ń sọ yìí kò bá wa o á bẹ́tà tó bá jẹ́ pé ó ní any feelings fún máa yẹn á bẹ́tà kò tètè lọ erase ẹ̀dànù kúrò lọ́kọ̀ ẹ̀ ṣó ti gbọ́ náà sì èmi àti tókẹ́sì àwọn alẹ́ láti bí ọjọ́ bíi mélòó kan àríṣẹ́ ṣe àárín nǹkan kan ṣe àárín nǹkan owó tó mú wá fún wa òun la fi òun la fi ń jẹun òun la fi ń maintain ara wa náà tó bá sọ wípé kì í ká má ṣe gbogbo kíní fáwọn pípọ̀ yìí mọ́ báwo la ṣe fẹ́ máa rówó gbà báwo la ṣe fẹ́ jẹun báwo la ṣe fẹ́ san gbogbo bills wa no no no no no please má gbé yẹn wá o babe má lọ máa gbá bìlìfì yìí má lọ máa rí bẹ́ẹ̀ pé o mọ̀ gbọ́ ẹ má ṣe wèrè o ṣé ibi tó dé yìí jẹ́ kí ṣe máa lọ wo ọmọ pé mi mo láìkí owó mo lè pààyàn nítorí owó sábì pọ̀ ti gbọ́jọ̀ ẹ lè ṣí. ẹ là ẹ là ee. sọ̀rọ̀ sọ̀rọ̀ jàre sápò ti wá. Nico! Nico! ṣe ń dẹ́rù àìmọ́ sí tí kò bá gbìyànjú ẹsẹ̀ ẹ gbé lọ sọ́sítò náà gbọ́ tèmi gbọ́ tèmi mo busy right now tí bá dẹ̀ kúrò ń bí mò ń travel ni tí bá dé láàárọ̀ ọ̀la máa resume padà síbi iṣẹ́ ni ó dalẹ́ ọ̀la kẹ́ tó rí mi so ẹ gbéra yín lọ sí hospital kẹ́ lọ treat ọ̀ra yín why do you need me to come ah, o oh, mo busy mo busy mo busy fa. ṣé máa disturb pé egungun ìyàwó mi lẹ́sẹ̀ fẹ́ mi lọ sọ́sibítù wájú pé kí n máa fi ṣẹlẹ̀ kí n máa bọ̀ ìgò lásán. ẹ lè ju ara yín ni physical print entity kan ìgbóná kí ló ń tẹ ìyá ọ̀pá kí ló ń àǹtí mo ti ń rò kọ̀ọ̀kan láti gbàdá ti wà ní hospital. kí ni ẹ. láì ní ọmọ kékeré nínú ilé báwo ni ìgò ṣe dénú ilé ta ló fọ́ ìgò síbi ibẹ̀ yẹn and tásán kúrò nílé mo ti pe ọkùn pé little accident ṣẹlẹ̀ nílé mo ń gbé yín bọ̀ wá to hospital he has not called mi rí miss kan wọn what is happening ma. ella ṣé gbogbo ìbéèrè tó ń béèrè lọ́wọ́ mi lèmi gangan ti dárò fún ara mi sí omi ò lè dáhùn ẹ̀ ah, ah, báwo ni ìgò ṣe máa délẹ̀ ẹ̀nu ilé mi nígbà tí pé mo ní ọmọ kékeré kan tó ń fìgò ṣeré débi pé ìgò máa fọ́ lọ́wọ́ ẹ̀ and um, gate man kẹlẹ́rẹ́ kò ń wọnú ilé mi débi pé ó máa mú kó máa fọ́gbọ́ sílẹ̀ fún mi I don't understand it kò yé mi o kò yé mi I don't know. gate man ò ní gọ́ọ̀tì ẹ̀. ṣé orí tọkọ mi tó mẹ́nu báyìí nù ọ̀rọ̀ tiẹ̀ náà yé mi náà torí for the number of hours tí mo ti wà níbí báyìí ọkọ mi ò pè mí o kò pè mí rárá mi ò lọ́mọ kó tó ṣẹlẹ̀ mi ò ṣe yẹn kankan. okay well let's let's do it this way you stay here huh? can go back to the world go and rest there let me go back to that house let me go and investigate ẹni tó fìgò yẹn síbẹ̀ yẹn because that house is becoming a threat to you and also to me it's not safe anymore. bẹ́ẹ̀ni kí lẹ rò. it's okay o ah, èmi gangan bá ẹ̀rù ń bà mí i'm not safe Me, mi ò dé ṣèyàn kankan mi ìṣèyàn débi pé mo á pàgò sínú ilé mi and ibi tó dẹ̀ ti ń go ń sìn àmọ́ the next thing tó tún máa ṣe ah please ẹ̀ làṣọ ibo ṣe sọ yìí ni kò ṣe bá mi ṣe bá mi lọ sínú ilé ẹ̀jọ̀ lọ pa mi find out ta ló pàgò sílẹ̀ fún mi please um, doctor ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pọ̀ ń fẹ́ fún mi ní um, injection kan um, torí pé ẹsẹ̀ mi e, mo ṣe ń feel pains ń bẹ̀ wọ́n ti ní kó tẹ̀ fún mi lóògùn kí n tiẹ̀ sùn let me just relax my brain ṣùgbọ́n please just just do it for me. Okay. Let's go back inside. Èmi máa tẹ̀lé yín wọnú ilé. When you are okay on the bed, then I can excuse myself and go. Ah, Oshiana, thank you so much. Ah, thank God for you. Ah, if not for you, ah, kọ́lọ́n gbà wá lọ́wọ́ ẹni sọ́ni ta ò mọ̀ ọ́ tí ń gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yé kò sí kéèyàn máa kó sọ́wọ́ wọn ọlọ́run ló lè kó nìyọ ló lè gbani lọ́wọ́ wọn ò rẹ̀. look Mr. Goke, me ì ṣetán láti tú ilé yín o mo kàn fẹ́ mú inú I mean that poor woman needs a grandchild moreover ìyàwó yín ò lè ever never be láyé Be méjì ṣe máa bá kú nìyẹn. kí ló kọ́ ẹ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sílé mi kí ló kọ́ ẹ. bọ̀dá mi tí n bá dá sí ayé bí mi léèrè ayé máa bí níbo ni mo wà táyé fi rí báyìí ẹ kó bọ́ta. ayé òṣùwọ̀n ló ló ló bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ fún ayé pé mi sọ pé kò sí ọ̀dọ́ kọ́ ẹnu ìgbésí ayé mi tó bá rẹ̀ ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ báyìí kó máa kó máa kó máa kó máa ràn lọ lórí òṣùwọ̀n yẹn. lẹ́nu yìí bọ̀dá mi bọ̀dá mi ẹni kí Bọ́lá lè bọ́ta kó wá sọ̀dí tí kò kì í fi ṣe nǹkan oṣù fún yín gbogbo àṣírí ẹ̀ lẹ́sà ti sọ fún mi torí ẹ̀ ló ṣe lé ọmọ yẹn bọ́ta ẹni kó bọ́ta kó wá fojú kojú kó wá sọ fún yín nǹkan tó fún nǹkan oṣù ẹ̀ ṣe. Deriva. I'm not bad, and why not just use me, Latin normal, you know, I'm not bad. just step back a little bit. He just go back to where you were standing. Now let me tell you something. Me more plan and I don't care. But compare to money, pay plan only work. Feasible. So do me a favor, just leave my office now. You know, Mr. Gopi, don't be sure. That, that is enough I'll call the security. It's okay. Don't worry. Just think about it. Okay? I know you'll come knocking at my door. And I'll be waiting so well for you. Mm. Get out. You go out. Okay. Yeah! Baya! Hongu man! Dakila! Dakila! Ẹ wo, ẹ bá wọn dàmẹ́ńdà. Ẹ jọba wọn dàmẹ́ńdà kú bàbá. Wàhálà bẹ́ẹ̀ bá dé ẹ̀yìn kíní náà. Ní India. Ní India. Ah! Ọ̀gá àṣà. Ọ̀gá àṣà. Okay ó yá ẹ fi orin sí ẹ mú wọn ẹ dì wọn ẹ dà gìrìgìrì bó lẹ ẹrù ọmọ ẹrù wá. yéé láyé ṣe pé èmi lálẹ́ jímọ̀ ọ̀gá gbà pé ni níbi bá wọn wá sáyò tó bá ń gbọ́ ẹ̀fẹ́ ìjókòó ni o. Ọláńdé, wọ́n á ti ṣú ọba ìgbìmọ̀ ìlànà, ọba ti sọ

tá a bá máa gbèyàn sílẹ̀ ẹ dákun ẹ wò dáadáa ṣe rọ́gbọ́n tí wọ́n ń ta yíká a kò yẹ kí o lọ́wọ́ kó fowó ra wàhálà ṣááyé ẹ o ó dàbí ẹni tí ń rìn nínú ẹ̀gún lọ̀rọ̀ yóò. yàrá yẹn làlẹ́ rí lọ kí ni mo ṣe ń bí. oh my god ah ọtí ọtí ọtí ọtí ah tó dáa o. Kí ni ẹ? Eh, after taking advantage of me last night tó lo bó ṣe wù ẹ́ ó wá fẹ́ sá lọ. dùnà kíkì ló ń tàbí sọ̀rọ̀ àbá tí ìgbà òyìnbó àti ẹ̀ ṣe kíni. we had fun last night i enjoyed it and you enjoyed it. ìgbà àti. gòkè listen up. Eh? did you just call my name. yes. ìjọ ni mo yẹn bẹ̀rẹ̀. tó bá fẹ́ kí n report fún Bọ́láńlé ìyàwó ẹ̀ tó bá fẹ́ kí n sọ fún Bọ́láńlé pé o rape me. yọ́ọ́. Yeah tó bá fẹ́ kí n sọ fún pé o rape me o rape me real hard lie down there let's pick it up from where we left it yesterday ṣùgbọ́n pick it up and I know you're very scared of divorce o love ìyàwó ẹ̀ gan mo pé wọ́n bí ẹ̀dá bí bá ṣe sọ ló máa ṣe ṣe baby come here so come here. Come here, baby boy. Ouch! Ouch! What did you do? Eh? You don't tell me. Oh, me, man. Igbe! Oh my goodness! Ella! <laughs> baby, Ah! Ìwọ lọmọ tó ń sọ. Ọ̀rẹ́ mi, mo gbà fún ẹ. God bless you. Ẹ eh, sọ. Oh, okay, o ní láti attend sí kan àbí? Jọ pè mí o. Pè mí o, mo láti gbọ́ full gist. Alright there. Ah! Hey, hey! You don't need to tell me. Mission accomplished. <laughs> Oh no! <laughs> ah! This baby is bad. As the baddest honestly ọmọ yẹn ti wá bad gan to ti ya seriously. honestly. ẹ eh? eh? two clients for inside one house in one house. ah ah hey, hey, I'm o. ó ti rà mọ̀ kan tó sọ ní ṣètò ṣe tó wá cheap nìkan ó ní máa yẹn ti sọ five hundred thousand naira in àkáǹtì wọn. are you for real. seriously. ah <laughs> five hundred thousand. ah ah àwọn pípọ̀ yẹn want to share ni ọlọ́run wọ́n máa sanwó yẹn dọjọ́ owó yẹn. honestly. ó mọ̀ kan ọlọ́run ti sọ ilé yẹn di mẹ́kà àti mẹ́dínà fún ẹ̀là a máa ṣe kínrin. kájọ máa sọ̀kọ̀ àṣetánì lọ. ẹ̀là ẹ̀là tí wọ́n bá mi ṣe kọfí wa. okay. Without sugar or with sugar? Yeah, I one with sugar, like uh, No sugar. Thank you. Ah, Hello. Ṣé oúnjẹ tó ń ṣe ti jiná? Yes. Oh, okay. Um, serve the oúnjẹ. Okay, no problem, ma. But before I do that, I'll have to serve him his own coffee, ma. let me just give him the coffee and serve him. Hey, why not? Ella, what hmm? jẹ́ you n You know I like you. I want you to go into that kitchen and serve me my food. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú kọ́fì òṣì Okay, Ok? Ella, ṣe mẹ́ẹ̀, bá ti the kitchen. I'm ṣe coffee tí mo sọ fún ẹ. Kò sí nǹkan tó kàn mí pa ẹni tó fẹ́ jẹun torí mi ti bam. bámbám. Gòkè. Yes. To what bá ti yó, ó ṣe lọ sùn. Wọ́n tó ṣe ní wa lára owó èmi ò gbá house up torí anybody o mo gbà torí comfort tèmi tèmi nìkan ṣoṣo tó bá dé ìrántí nígbà tí mo fẹ́ gbà kí ló sọ fún mi ó sọ pé mi ò ní ìdẹ please don't frustrate us here. gbọ́dọ̀ ta ló ń san owó ẹ̀là tó wà nílé yìí ṣé wọ ni àbí mi. hello stupid question ló ń bèrè ọ̀nà bí gbogbo every responsible man ṣe máa ń sanwó house help ilé wọn nìyẹn so what is the big deal tó bá wẹ̀ pé ò lè ṣe mọ́ ni kó sọ pé ò lè ṣe. you call me stupid. well I didn't put it that way. You just call me stupid. Anyway, wà tó wọn kitchen yẹn kọfí ni kò ṣe fún un. wọ́n mi báyìí tó bá Hmm? ìdá tó bá wọnú kitchen To tó bá gbé kọfí bá máa fi kọfí máa fi bu ẹ̀ ah. do you know that i'm minding this house ṣé àwọn òfin mi lọkùnrin inú ilé hmm. wọnú kitchen kò ṣe oúnjẹ we are òwe màálù jẹjẹ. and i'm the woman of the house. ìkọ́tí mi náà bá so. abẹ́gẹ́ ó yá lọ́gbọ́n jẹ̀wọ́ wá fún mi ṣáà mọ̀ pé kọ́fì ló fẹ́ lọ ṣe ní kìtìyàn. ègbò gbogbo mọ̀ pé oúnjẹ ló fẹ́ gbé wá o oúnjẹ ni kò gbé wá fún mi. arábìnrin wa wà lánàá òun wá jà mí. sí gòkè wọn òun frustrate mi o ah kí ló dé you're frustrating me. tóná ó náwó sí mi. ṣé wọn ò náwó sí mi ni ṣé wọn ò náwó sí mi. so nǹkan tí n bá ṣe oríṣi padà fún mi. ọgbẹ tó bá wà náà ń tẹ. o ti gba pé i'm the head of this house. oh yes and i am the neck that controls the head. oh don't forget that ó ti yé mi nísìnyí àdé nẹ́ẹ̀kà rẹ̀ ṣé ọ̀pẹ ọrùn ẹ̀ ó ti ń yí. ṣé olùmẹ̀gbọ́ orí tẹ̀ náà ti yí. ó ní orí mi yí ṣé mo ti yàn mí ṣá pé mo ti ya wèrè. no mi mi mi ò sọ bẹ́ẹ̀. no what ó sọ ọkọ ó no. no. ó sọ pé orí mi yí nísinsìnyí. no as in orí ẹ ó yí báyìí ni mo mi. say it má fọ̀rọ̀ síkùn bí àgbà sọ̀rọ̀ yẹn délẹ̀ dáadáa gbọ̀ I have been your problem ever since we got married àbí I have started being your problem àgbà mi ti padà débi mo lọ àbí mi ìráyè jẹ́ kó ṣòṣì mọ́ òòráyà ti flirt pẹ̀lú àwọn ọkùnrin òfò tó ń bá rìn káàkiri tí màá ti ṣe àwọn àbí. Gòkè. Yes. How dare you accuse me? How dare you accuse me of flirting around? Hmm. Kò lè dúró fún ẹ náà nígbà tó jẹ́ pé gbogbo ilé tí ẹ̀kọ́ fi yí ọpọlọ lórí ló ti fi ṣọ̀ṣì káàkiri pẹ̀lú ọ̀pọ̀ lórí burúkú tó ń gbé kiri ta. did you just say ọpọlọ tí mi ò ní ilé ṣáà sí lẹ́nu ẹ̀ sí mi. I dare you I dare you slap me. Ah. get to hug me. I hug you again. Oh, ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kí ló ń ṣẹlẹ̀ gan. ọmọ mi. má sọ mi di wèrè kí ló ń ṣẹlẹ̀. ah mọ́mí kò sí ìgbọ̀kan náà. pẹ̀lú gbogbo ariwo tí mò ń gbọ́ nu yàrá mi yẹn ipe èèyàn mi kì í jà. ọ̀hún ìjà <laughs> ọlọ́run di ari. ìgbà tí wọ́n lá jà. èmi abágòkè jà. kò lè ṣẹlẹ̀. <laughs> ọ̀rọ̀ tá à ń sọ ni ẹ má dá mi lóhùn mm-hmm. ó láwọn couples kan tí mo pàdé níbì kan mm-hmm. wọ́n ní tí wọ́n bá ti ń discuss lásán báyìí wọ́n máa sọ ọbẹ̀ nǹkan jà mm-hmm. eh, àwọn find out later pé ọkọ ẹ ará èkìtì ni. ẹnẹ eh, ìyàwó yẹn ará odò ni. <laughs> agídí làwọn méjèèjì yẹn la describe fúnra wa máa sọ pé fọ́nì gan. <laughs> kò ṣáà sí wàhálà. Mm. <laughs> Um, ẹ wo mọ́ mi ẹ lọ fọ́ yín balẹ̀ o kò sí problem kankan o mo rò pé tẹ̀ ti sùn ni. àmì <laughs> ah, ti sùn ah. ẹ̀wọ̀n ìlú náà mo tẹlifíṣàn. Ah, ok ma yes ma. kó dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kó. sista bọ́láńlé ẹ rántí ìkìlọ̀ ọlọ́run lórí ayé yín ẹ rí ègbé ni fún ìjọ tàbí èèyàn tí ó bá ń wu ìwà sódómù àti gòmórà èyí tí ọlọ́run gégùn fún nínú báíbù kò sí ìmọ̀ ọlọ́run nínú ìwà yìí ìmọ̀ èṣù ni ọ̀nà ìparun sì ló gbà ó sì máa ń mú ní kùnà ògo ọlọ́run. ẹ ṣé gan pásítọ̀ ẹ kú ìtọ́nisọ́nà ọlọ́run àtúbọ̀ máa tọ́ yín náà sọ́nà. àmín àmín ẹ kí ẹ̀dẹ̀ má gbàgbé ìtumọ̀ ìbá yín sọ lórí ọkọ yín ẹ wo tí kì bá ṣe tìbẹ̀rù ọlọ́run àti ti ẹ̀ṣẹ̀ tí a fẹ́ fi ẹnu gbà a ò bá ní ọkọ ẹni òun ni ọlọ́run ẹni ẹ padà sọ́dọ̀ ọkọ yín kí ẹ ṣe àtúnṣe láàrin wọn kí àárín yín padà sípò tó wà ńgbà kan rí ẹ rí ìgbà yìí ni gbogbo nǹkan tí a tọrọ lọ́wọ́ ọlọ́run la wá sí ìmúṣẹ ìgbà yìí ni gbogbo ẹ̀dùn ọkàn wa a wá sí ìmúṣẹ mo wá mú dá lójú pé tí ẹ bá ṣe eléyìí àlàáfíà ọrọ̀ àti ọlá ńlá abayin gbé títí láéláé lórúkọ Jésù. ẹ ṣe gan Yes. ọlọ́run á wà. bẹ́ẹ̀ mọ́ bí n ṣe tá a bá máa gbèyàn sílẹ̀ ẹ dákun ẹ wò hmm. dáadáa. mo mọ irú ọmọ tí mo bí o mo dẹ̀ mọ ìwà tó lè àmọ́ sórí wọn ọmọ dáadáa ni ọmọ tó bí nílé rere tó tún wá túrẹ̀ bí Bọ́láńlé. o kì ya ṣèyàwó omo mi nikan o dabi ọmọ bíbí inú mi ni ife ti mo so omo mi ò mo si e ma mi bi abi ọkọ mi omo mi lẹ́yìn méjèèjì jẹ́ lagbara olohun ohun to ń jẹ́ wa kò ní wa wa gbogbo wa ọkọ mi ni ìwà tó ń wù tó fi ń dùn mí nínú tí n bá rí ẹ tọkàn mi fi ń balẹ̀ mi ì fẹ́ kó yíwà yẹn padà tábà rí gbogbo ọ̀nà tọkọ ẹ gbà láti ṣe é mo fẹ́ kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ tó bá ṣe òun kọ́ ló ṣe o rí gẹ́gẹ́ bíi pé mi ni mo ṣe é mo á fẹ́ kó foríjì ṣó wá rí ilé tó bá ń dùn lèṣu máa ń yálò inú burúkú ò ní bí ẹmu fọlọ́run bá ń bí mi èmi ni mo ṣe ọkọ mi mo dé fẹ́ kẹ́ jọ kẹ́ bá mi bẹ̀ èmi ni mi ò ṣojúṣe mi nínú ilé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀wọ̀n tílé mi bá dàrú léni mo mọ̀ pé àtọwọ́ mi ló ti wá. ilé ò ní dàrú ọkọ mi ilé ò ní dàrú èṣù ò ní yà Bọ́láńlé ṣé bí ìfẹ́ níwà àtọkọ ẹ lẹ fi bẹ̀rẹ̀ ìfẹ́ yẹn tẹ bá fi ń bára yín lò látọdún ìwá tó jẹ́ pé tẹ bá tiẹ̀ ní Mr. Sandy láàrin ara yín ẹnìkan kún kì í mọ̀ tẹ máa fi parí nǹkan yín kí wàá ló dé ṣéfẹ́ yẹn ti kú òǹbẹ ni. ó wà ń bẹ mọ. níwọ̀n ìgbà tí ìfẹ́ yẹn wá wà ń bẹ ọkọ mi mo wá fẹ́ kó pé ọkọ ẹ kó bá sọ̀rọ̀ ìfẹ́ tẹ fi bẹ̀rẹ̀ yẹn tó dẹ̀ ìwà ń bẹ ìfẹ́ yẹn náà ni kẹ́ fi bára yín ṣe pọ̀ ẹ èṣù oníyà yìí ṣé o mọ̀ pé ilé tó bá ń dùn lèṣù máa ń fẹ́ láti torí bọ̀ èṣù wà níráyè nínú ilé yín kò níráyè nínú ayé yín lágbára ọlọ́run ọba bá ọkọ ẹ sọ̀rọ̀ fìfẹ́ lò sí bójú onìkan ló máa ń kọ sí tí mẹ́ẹ̀má fi ń dùn nígbà kọ́rí bó dẹ̀ pé kan ló máa ń jó ni ẹ̀yin lè gbogbo mo fi ìgbà tó lè ṣáà ṣe i love you kí my darling my kini kan gbogbo táwa ti ṣe rí ìgbà kan ẹ continue pẹ̀lú ẹ̀ ṣe pé fúrú pẹ̀lú ọkọ ẹ kò dínà káwa yìí ká máa dá sọ̀rọ̀ yín àti bí ìyá ẹ̀yin méjèèjì èmi ò fẹ́ déèyàn kan lẹ́bi o pé àbẹ̀yàn kan ló jẹ̀bi àbẹ̀yàn kan ló jàre mi fẹ́ mọ ohun tó fa ìjà láàrin yín tèmi ò ju wípé ẹ ṣàtúnṣe láàrin ara yín ìwọ gẹ́gẹ́ bí ìyàwó tó nínú ilé pé ọkọ ẹ mọ́ra bó jẹ́ lóru ọ̀gànjọ́ ni kẹ̀dẹ̀ yanjú ẹ̀ gbogbo ẹ̀ kó dẹ̀ parí pátápátá láìpẹ́ láì jìnnà ohun tá à ń fẹ́ táwa táwọn ojú ọlọ́run bá fún wọn máa tó wa lọ́wọ́ láìpẹ́ láì jìnnà inú àwádùn ayọ̀ akún aya mi ojú òní tiẹ̀ ilé ẹ̀ ò ní tó ń lọ́wọ́ wá máa bá a sọ tó ti gbé ń gbọ́. ìgbà tí mo wà ní kékeré mo ṣe mistake mo lọ lóyún ẹ̀sìn nítorí pé àwọn òbí mi ò gbọ́dọ̀ gbọ́. Bo nítorí tó bá gbóòmọ̀ pa mí ni mo wá oríṣiríṣi nǹkan papọ̀ bíi kọ́ńbílálà ògógóró àti oríṣiríṣi nǹkan mo wá mú lẹ́yìn tó wá lead sí hospital ìgbà tí a dé hospital ni dókítà jẹ́ kó yé wa pé. gbogbo nǹkan tí mo kópọ̀ tí mo mú yẹ ó ti lọ dí trust me léyìí tó túmọ̀ sí pé mi ò lè rí nǹkan oṣù mi mọ́. tóun ló dé mọ̀ wípé tóbi ò bá rí nǹkan oṣù ẹ̀ kò sí bó ṣe máa lóyún. I couldn't bring myself to tell you torí mi ò fẹ́ kú nígbàgbọ́ wípé èmi ni mo wà ní ìdí àìrọmọbí èmi àti ẹ mo wá bẹ̀rẹ̀ sí ní pretend pé kò yé mi náà àtìgbà yẹn náà dẹni mo dẹ̀ ti ń lo oògùn. Oh, <laughs> láti máa ṣe bẹ́ẹ̀ níwọ̀n gbà tí ìfẹ́ ti wà láàrin mi àti ẹ pé kò fi nǹkan pamọ́ fún mi irú ọ̀rọ̀ yìí tó wáyé bó ti sọ jáde ní tẹ́lẹ̀ àti bó bá ṣe máa tó tá máa wá ọ̀nà àbáyọ sí i mi ò mi ò mi ò mọ bí mo ṣe máa sọ ni torí mo lè lọ sọ́tọ̀ sí kó sọ pé mo fẹ́ lọ fẹ́yàwó mi lùzẹ̀. ẹ wo sìn ṣé látijọ́ tí àtijọ́ fẹ́ra tó bímọ tó lóyún ṣé mo ti fẹ́ yàwó mi ọmọ ẹgbẹ́ èèyàn ọkùnrin ẹwẹ́ ó ń predictable mo lè sọ tó sì kú lọ gbéyàwó mi ni ò jẹ́ kí n sọ. níwọ̀n bá ti fẹ́ ti wà láàrin wa káàdó sọ jáde ń sìn àti mọ̀bí tá à ń lò báyìí. <sighs> ẹ ẹ níbi níbi owó wà kò tí bàjẹ́ mo ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. ó dà mo kọ́kọ́ sọ tiẹ̀ mo mm, sọ tiẹ̀ sọ tiẹ̀ sí ẹ sọ. mo kọ kò sí sórí látìgbà tó tó fi ń rò pé bóyá mo ń yàlé mi ò yàlé o ṣòrí láti gba tèmi àti ètìjọ fẹ́ra wa ọkùnrin kọ́kọ́ rí òwò mi rí àmọ́ èmi àti èmi àti ẹ̀là a tún ní àjọṣepọ̀. mi understand ẹjọ́ ní àjọṣepọ̀ báwo. àjọ ní àfẹ́ àfẹ́ ẹjọ́ ń ṣe nǹkan papọ̀ bí ọkùnrin àti obìnrin. bí practice lesbianism. yes les les les les lesbianism. méjì ni. mo bẹ ní ìwé mi mi ò ṣe owó fún ẹ ní sùúrù ṣáàdì sùúrù bí o ṣe owó fún ẹ lọ. Please, push him there, me. Oh, oh, oh, oh, oh, okay. Let me see back Everything did that. Torí, torí, èmi àti ìlànà ní àjọṣepọ̀ bẹ́ẹ̀ni. ìwọ àti ẹ̀là ètò ní àjọṣepọ̀ so obìnrin tí èmi lájọṣepọ̀ pẹ̀lú ìwọ náà oh my god mo kú mo dára. ògiri wa ti lànà alàgbà ti wà rẹwà ṣùgbọ́n èmi ni a máa fòpin sí ọmọ yẹn èmi ló máa jáde kúrò nílé gbogbo ìpín yẹn láti dàrí ìgbà tí ẹrù kò ní ṣíṣe èmi ló máa kúrò nílé wà ní kúrò nílé. lọ́kọ̀ ó ẹ̀fẹ̀ yìí kọ́ gbọ́n ògiri ò lànà aláǹgbá ò lè wò ògiri bógiri ò bà lá. kí ló ṣẹlẹ̀. iṣẹ́ ti kàlás. iṣẹ́ ṣe kí ni. ó ti tán ó ti finish. tó bá mi fẹ́ wò wọlé. ó má bá a dìjà ó kí tọ̀tún pẹ̀lú sí o wàhálà kí ló sọ pé tẹ̀lé. ẹni tó ti yọ ah, ah, ah. Babájídé let me just go like. la onígbà tá ni mo bẹ̀ yàn tá a bá ṣẹ̀ra wa ká má jẹ́ kí èṣù kó gbà rìn wá kọjá. kábúrétọ̀ mọ̀tọ́ o kábúrétọ̀ mọ̀tọ́ o ìdánilọ́gbọ̀n ọgbọ́n ní wọ́n gbọ́ ó ní wọ́n gbọ́ akọ́ra rẹ̀. da da da